johanu orí kẹtàlá nígbà tí àkókò àjọ̀dún ìrékọjá kù ọjọ́ kan jésù mọ̀ pé àkókò tó tí òun yóò kúrò láyé yìí lọ sọ́dọ̀ bàbá fífẹ́ tí ó fẹ́ràn àwọn ènìyàn rẹ̀ tó wà láyé yìí ó fẹ́ràn wọn dé òpin bí wọ́n ti ń jẹun èṣù ti fi sí júdásì ọmọ símónì iskariotu lọ́kàn láti fi jésù lé àwọn ọ̀tá lọ́wọ́ jésù mọ̀ pé baba ti fi ohun gbogbo lé òun lọ́wọ́ àti pé ọ̀dọ̀ ọlọ́run ni òun ti wá ọ̀dọ̀ ọlọ́run ni òun sì ń lọ ó bá dìde nídìí oúnjẹ ó bó agbádá rẹ̀ sílẹ̀ ó mú aṣọ ìnura ó lọ ọmọ ìbàdí ó bu omi sínú àwo kòtò kan ó bẹ̀rẹ̀ sí í fọ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ń fi aṣọ ìnura tí ó lọ́ ìbàdí nù wọ́n lẹ́sẹ̀ nígbà tí ó dé ọ̀dọ̀ símónì pétérù pétérù bíi pé olúwa ìwọ ni o fẹ́ fọ ẹsẹ̀ mi jésù dá a lóhùn pé o kò mọ ohun tí mò ń ṣe ní ìsinsìnyí ṣùgbọ́n yóò yé ọ tí ó bá yá pétérù dá a lóhùn pé o kò ní fọ ẹsẹ̀ mi láéláé jésù wí fún un pé bí n kò bá wẹ̀ ọ́ a jẹ́ pé ìwọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi. símọ́nì pétérù bá sọ fún un pé. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ olúwa ẹsẹ̀ mi nìkan kọ́ àti ọwọ́ àti orí mi ni kí o fọ̀ pẹ̀lú. jésù wí fún un pé. ẹni tí ó bá ti wẹ̀ nílé tí ó bá jáde kò sí ohun tí ó kù ju pé kí a fọ ẹsẹ̀ rẹ̀ lọ gbogbo ara rẹ̀ á wá di mímọ́ ẹ̀yin mọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo yín. ó ti mọ ẹni tí yóò fi òun lé àwọn ọ̀tá lọ́wọ́ nítorí náà ni ó ṣe sọ pé kì í ṣe gbogbo yín ni ó mọ́ nígbà tí ó ti fọ ẹsẹ̀ wọn tán ó wọ agbádá rẹ̀ ó bá tún jókòó ó wá bi wọ́n pé. ǹjẹ́ ẹ mọ ohun tí mò ń ṣe sí yín ẹ̀ ń pè mí ní olùkọ́ni àti olúwa ó dára nítorí bẹ́ẹ̀ ni mo jẹ́ bí èmi olúwa àti olùkọ́ni yín bá fọ ẹsẹ̀ yín ó yẹ kí ẹ máa fọ ẹsẹ̀ ẹnìkejì yín àpẹẹrẹ ni mo fi fún yín pé gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹrú kò ju olúwa rẹ̀ lọ ìránṣẹ́ kò ju ẹni tí ó rán níṣẹ́ lọ bí ẹ bá mọ̀ nǹkan wọ̀nyí ẹ ò láyọ̀ bí ẹ bá ń ṣe wọ́n gbogbo yín kọ́ ni ọ̀rọ̀ mi yìí kàn mo mọ̀ àwọn tí mo yàn ṣùgbọ́n ìwé mímọ́ ní láti ṣẹ tí ó sọ pé ẹni tí ó ń bá mi jẹun ni ó jì mí lẹ́sẹ̀ mo wí fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹlẹ̀ kí ẹ lè mọ ẹni tí èmi ṣe nígbà tí ó bá ti ṣẹlẹ̀ tán mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gba ẹnikẹ́ni tí mo rán níṣẹ́ èmi ni ó gbà ẹni tí ó bá gbà mí ó gba ẹni tí ó rán mi níṣẹ́. nígbà tí jésù sọ báyìí tán ọkàn rẹ̀ dàrú ó bá wí tẹ̀dùntẹ̀dùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín ni yóò fi mí lé àwọn ọ̀tá lọ́wọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí wo ara wọn lójú nítorí ohun tí jésù sọ rú wọn lójú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn jésù ẹni tí ó fẹ́ràn jókòó níbi oúnjẹ ó súnmọ́ jésù pẹ́kípẹ́kí símọ́nì pétérù bá ṣẹ́jú sí i pé kí ó béèrè pé ta ni ọ̀rọ̀ náà ń bá wí nígbà náà ni ọmọ ẹ̀yìn náà túbọ̀ súnmọ́ jésù sí i ó bi í pé. olúwa ta ni rí. jésù dáhùn pé. ẹni tí mo bá fún ní òkèlè lẹ́yìn tí mo bá ti fi run ọbẹ̀ tán ni ẹni náà. nígbà tí ó ti fi òkèlè run ọbẹ̀ ó mú un fún júdásì ọmọ ìsíkáríòtù lẹ́yìn tí júdásì ti gba òkèlè náà sátánì wọ inú rẹ̀ jésù bá wí fún un pé. tètè ṣe ohun tí o ní í ṣe. kò sí ẹnìkan nínú àwọn tí wọ́n jọ ń jẹun tí ó mọ ìdí tí jésù fi sọ ọ̀rọ̀ yìí fún un nígbà tí ó jẹ́ pé júdásì ní akápò àwọn mìíràn ń rò pé ohun tí jésù sọ fún un ni pé kí ó lọ ra àwọn ohun tí wọn ó lò fún àjọ̀dún ìrékọjá tàbí ohun tí wọn ó fún àwọn tálákà lẹ́sẹ̀kẹsẹ̀ tí júdásì ti gba òkèlè náà tán ó jáde lọ ilẹ̀ ti ṣú nígbà náà nígbà tí júdásì jáde jésù wípé. nísinsìnyí ni ògo ọmọ ènìyàn wá yọ ògo ọlọ́run pàápàá yọ lára ọmọ ènìyàn bí ògo ọlọ́run bá wá yọ lára rẹ̀ ọlọ́run fúnra rẹ̀ yóò mú kí ògo ọmọ ènìyàn yọ lọ́gán ni yóò mú kí ògo rẹ̀ yọ ẹ̀yin ọmọ àkókò díẹ̀ ni mo ní sí i pẹ̀lú yín ẹ ó wá mi ṣùgbọ́n bí mo ti sọ fún àwọn Júù pé níbi tí mò ń lọ ẹ̀yin kò ní lè dé ibẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní ìsinsìnyí òfin tuntun ni mo fi fún yín pé kí ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín ni kí ẹ fẹ́ràn ara yín èyí ni yóò jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé ọmọ ẹ̀yìn mi ni bí ẹ bá fẹ́ràn ara yín. Símọ́nì Pétérù bíi pé olúwa níbo ni ò ń lọ jésù dá a lóhùn pé níbi tí mò ń lọ ìwọ kò lè tẹ̀lé mi ní ìsinsìnyí ṣùgbọ́n nígbà tí ó bá yá ìwọ ó tẹ̀lé mi. pétérù bíi pé olúwa kí ló dé tí n kò lè tẹ̀lé ọ nísinsìnyí mo ṣetán láti kú nítorí rẹ. jésù dá a lóhùn pé o ṣetán láti kú nítorí mi mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé kí àkùkọ tó kọ ìwọ ó mi lẹ́ẹ̀mẹ́ta.